من الشيطان الرجيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين الحمد لله الذي بنعمته وبفضله تتم الصالحات والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run àtọrọ àlékún kí ọlọ́run àtọ́lá rẹ̀ fún ànábì wa sallallahu alayhi wa alihi wa sallam àwọn ará ilé ànábì àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tí ó bá wà lórí ìlànà tánàbì mú wa bá wa tí ó fi dọjọ́ alkiyama eléyìí ni ètò yín ètò wa dáwàtul haqqi ìpèpè dodo yìí tó máa ń dé sétí gbọ̀ wa ní ìdájí ìdájí báyìí láti ilé agbóhùnsáfẹ́fẹ́ Premier FM ninety three dot five dùgbẹ̀ ní ìlú Ìbàdàn èyí tí àwọn ẹrú ọlọ́run ṣe onígbọ̀wọ́ rẹ̀ kọ́lọ́n bá ní lékún àríṣìkè wọn kọ́sàrìkún dáadáa wọn dáràjà wọn ọ̀làlá ilaha illallah tí àwọn àfáwa fadilatu sheikh suleiman muhammad al-awwal amúbẹ̀yà tí ẹ jẹ́ ìmáàmù àgbà fún wa ní yàrá bóríjà central mosque ìmáàmù àgbà fún wa ní green mosque ní gbági tí wọ́n bá ní sàlàyé lọ lórí nítorí bá ti pẹ̀lú ìrìn àjò ojú so láti inú alukur'an àti sunna anabi sallallahu alayhi wa alayhi wa sallam wọn tún máa bá ní tẹ̀síwájú níbi wọn bá dé gẹ́gẹ́ bí wọ́n ti sọ fún wa pé ní tí yóò kàn nísìnyí náà ni àwọn májẹ̀mú tí ọ̀nbẹ tá a gbọ́dọ̀ rí lára ẹni tí yóò tú àlá àti pé àbí pé gbogbo èèyàn náà lọ gbé àlá wa bá bí so eléyìí ni abala yìí tí ó fẹ́ kù kọ́lọ́mọ́sá ìbáni fi wọ́n ti kùn gẹ́ àánú rẹ̀ fali yatafaddal mashkuran ma'jura. أعوذ بالله من الشيطان الرجيم وإذ قلنا لك إن ربك أحاط بالناس وما جعلنا الرؤيا التي أريناك إلا فتنة للناس إلا فتنة للناس والشجرة الملعونة في القرآن ونخوفهم فما يزيدهم إلا طغيانا كبيراً الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقول نفضل وبعد سوى المسلمين الحمد لله أترى لكي كرات قريفان النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أنت ربنا تبع ما جاك يكون بوا الله بنا سألكون كي النبي وبنا سألكون لاري أتيا وراء صحابة كي أولاك لما توقع بلوى النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم ẹ̀rọ ìyànú ẹ̀sìn àtún fàsìkò yìí àtòfin bẹ lọ́n gbé kọjọ́ kó jẹ́ kémi àtẹ̀yìn káti wà náà tó ti bọ́kùnrin náà kúrò lọ́rùn rẹ̀ nítorí pé gbogbo àsìkò ìsinu tí bá ti ń tó báyìí ìní ànábì mi ọlọ́run lòun ó ní àwọn tó wọ́n máa bọ́kùnrin náà lọ́rùn ní Ramadan níbi ojúmọ́ lásìkò ìsinu la ilaha illallah ọlọ́run dákọ̀ bí a ti wà ń bẹ́ o ilé ti wà ń bẹ́ bí a fábọ̀rọ̀ sáà ti wà ń bẹ́ ilé ìgbàsọ̀rọ̀ ti wà ń bẹ́ gbogbo ọ̀tá ń gbọ́ wa iná dákọ̀ bí a ti wà ń bẹ́ jọ́ o ìgbàbọ̀rì lánàá tá a sàdéhùn pàmò bá lọ ò ní pé ẹnì tó fẹ́ kálá àwọn ọmọ jó òdodo àtàlà ìbò ni ó sì máa hùwà ìṣesí òní ọmọ ṣe a sì mú pàtàkì nkẹ́kẹ́kẹ́ wá tí ọ̀rọ̀ àlá fi gba ẹ̀sọ̀ pé alálà máa lálà tí èso nǹkan ní ó sì lè láti epo lónìí ó lè jẹ́ pẹ́lú mi lọ́lọ́ láti ó lè jẹ́ tó kọ́ rẹ̀ kẹ́ńtọ́ papọ̀ tó ti sọ ibi tó ti jẹ́ pé ìmọ̀lọ̀rọ̀ alánìyàn ọ wá da kásọ mẹ́jẹ̀mú tí ó wà lára ẹni tó lè bá ní tú àlà náà lẹ́yìn ìgbà náà ká tó wá sọ kẹ̀fíyàtò tàbí bóòlà sí ṣe tú àlà àìbébí à ń lọ torí a ní àwọn principles kan tí máa ń de ọ̀rọ̀ àlàmọ́lẹ̀ àsìmbọ̀. jama'a ẹn tí ó bàbá ní tú àlà wali yakun lil abiru aw al mu'abbir aliman Hmm. jẹ́mọ́ ẹ̀dá kan nígbà tá a bá ti ń sọ gbọ́n fẹ́ sọ lónìí ibi ó ń kálukú ti ta sí àgẹ̀rẹ̀ tí wọ́n ti fi ẹnu kun ìsẹ̀mí rẹ̀ tọ́rọ̀ rẹ̀ ti padà wá di ojú kejì olóòrí báyìí nìsín torí pé èèmọ̀ ń bẹ́ ń bi ọ̀rọ̀ tútù o gbogbo ìgbà tí èèmọ̀ bá lálà tí wọ́n ètí ìtú kò sí aburú ànábì ní àlà tí wọ́n bá ti ìtú ọ̀sàṣe nǹkan tí wọ́n fi kọ́ síbi ẹsẹ̀ ẹyẹ jẹ́mọ́ stability wo ní bẹ́ẹ̀ jẹ́ fi kọ́ bí ẹsẹ̀ ẹyẹ tí ń fò lọ lókè sánmà tí wọ́n bá ti tú báyìí yọ ọjà ni yọ bọ̀ lẹ́nu ọlọ́nu tí wọ́n ti báyàn tó wà lápẹ́rẹ́ ó ti kọ́ 99.9 àánú ọ̀nà tukù lórí èèyàn mà àwambọ̀ wàlíyàkùnlẹ̀ arábìrò aliman àfẹ́ẹ̀sìn tí èyí sí àfẹ́ẹ̀sìn ó ń là máa sọ àlà tí ọ̀bà yé ni làásọrú rẹ̀ fún pé ee ìsáàrù wa mo lálàbá yìí o kí sì ni nǹkan ilé túmọ̀ o torí a ti gbọ́ yé nínú wáìsẹ̀ tó fà pé ànábì ní àlà náà ń gbà míì a máa jẹ́ ìfúnilá látọ̀dọ̀ ọlọ́run o ẹ bóyá ló ń jẹ́ kí ni ẹ bá o àì máa lọ rè bá aláyìí màkan o ìjàmá àlálọ látẹ̀yìn ọmọ bí o gbé lọ ọtú wo ọ kìí ṣe pé jẹ́ àfà ọ gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó jẹ́ ẹni tí ọlọ́run fún ní ọpọlọ gán ìlọ́fà tó fi jẹ́ pé tọ́lọ́run bá fẹ́ lóòyàn fún dáwà lẹ́yìn tí ó gbà lọ́wọ́ rẹ̀ tí ó sì rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kó déwájú ọlọ́run láti bẹ̀ ọlọ́run wọn bá lò nínú ìsẹ̀mí rẹ̀ láwọn àbálò kàtí ọmọ ṣẹ́ṣà jama ìmọ̀ta ń wòyí ìmọ̀lẹ̀ lámà ni wà láì tẹ́ bá rọra mú ìdérí ọtí wábẹ̀ tó fẹ́ ti bu ìmọ̀lẹ̀ ṣẹ́yọ́ bù jù bẹ́ẹ̀ lọ hmm, lọ́fà tó jẹ́ tí fẹ́ máa kàí ìlàpẹ́ ìzẹ̀kí ké maturity òun gẹ́gẹ́ ó lè yóò fi lo ìmọ̀ táyé ìmọ̀ pé àti lágbájá yìí ó ní mà kí ni zakawi kónú ó kó àkóyawọ́ ọnú ó kó kéèyàn lójú ti inú ó kó kéèyàn ọmọ tí ń sọ wájú àti tí ń sọ yìn ó kó kéèyàn ọmọ gbórí ìbínú kí ọmọ gbórí rẹ̀ ronú ṣùgbọ́n èèyàn ìmọ̀ níwáyìí àfi pẹ̀lú kọjẹ́ pé kálọ̀rì èèwò àwọn àlámọ̀ dájọ́ fúnra wa ẹ dákun ẹni obìnrin nìkan bá dátọ́ tó wá padà lórí kíw tó mọ́ kíw gẹ́ jẹ́mọ́ ọwọ́ ọpọ́bìnrin nìkan ńlọ́dáwò wà láyé ó ti máa hàn tí wọ́n tọ́wọ́ fẹ́ máa lùmọ́ yẹn bẹ́ẹ̀kan náà bó ti jẹ́ pọ́kùn nìkan lọ́lọ́dá àyàtọ̀ tọ́wọ́ apà lọ tó lọ ń fún mọ̀ gan abala pé ọkùnrin lọ́dà kọ́hun ibi ń tọ́yẹ kó ṣùgbọ́n gbà tí ọmọ kéyì oko ní àti gbogbo ẹ̀ wọ́n kọ́ ó sì yé ṣùgbọ́n gbà tí ó lọ́mà inú ògbòrò ti fẹ́ lò wàláhì ara alẹ́ ọmọ mà wípé ìmọ̀tí àgbéwáì ìmọ̀nìmọ̀ tó tọ́ ṣùgbọ́n wọ́n gbé wa láti gbé kan ní ibi tẹ́yìn ti gbé wa kò torú àárín wọ́n ti sáfà ń ṣe lọ́kọ̀ ẹ̀yìn nǹkan lọ lórí ìran wọ́n parí wọ́n ti sáfà àfà àbọ́ sórí ìran tí ń kúrò fáwọn èèyàn ránù ọkọ̀ ní àgbọ́ ní agbójú wíńdò mọ́sáàtì bọ́ta nítorí pé wọ́n ìgbọ́bà nǹkan tẹ́lẹ̀ gbogbo àwọn nǹkan báyìí yọ́ máa fún yẹn la bákan náà ẹnì tó mọ́kíw ọ̀bẹ́kẹ́kẹ́kẹ́ ṣùgbọ́n máa jẹ́jú mọ́lẹ́ ni wọ́n wò ó ní ilé oúnfẹ́ǹsì jẹ̀mọ́ tí ọba lómọ a máa rí àpẹẹrẹ pé ẹni kò lù máwọn èèyàn láwùjọ bákan náà bẹ́ẹ̀ yà máa kí ó tọ́ pọ̀ kí èsì kéke ṣùgbọ́n gbogbo òtẹ̀mí rẹ̀ láàrin àmà wẹ̀rẹ̀ ẹgbẹ́ náà ni bí ó jẹun àwọn ẹgbẹ́ rẹ̀ ni bí ó bá mànà àwọn ẹgbẹ́ rẹ̀ náà ni bí ó sùn àwọn ẹgbẹ́ náà ni bí ó sọ pé gbogbo nǹkẹ́ pátá wọn ò bá láwùjọ àwọn àgbàlagbà rí tó bá ṣe tẹ́tọ́ fẹ́ máa lò mọ̀ ẹ sì máa rí àwọn ààyè pé ah, kọ̀sàgbàlagbà tó súnmọ́ makọrin ọmọ yóò ní àgbàlagbà lọ́dọ̀ ẹ máa rí mbẹ̀ فدار العلم اقمسنا إلى القرآن ترشدنا ṣebí gbogbo òbí ló ń bẹ láwọn fún gbogbo àwọn ọmọ àwọn tí wọ́n yà rè lára ìlànà gbòógì tí ọmọ lè fi di olóyè rẹ ni kí òbí mú ọmọ lọ sí ilé ẹ̀kọ́ rẹ̀ pàápàá jùlọ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run àlá kì í ṣe alukur'an ìdí pàtàkì rẹ̀ tá a fi ṣàgbékalẹ̀ ilé ẹ̀kọ́ mahadu tahfiz al-Qur'an wa dirasat al institute of Quranic memorization and Islamic studies itnis ìyànà bódìjà ọjọ́ express road Ìbàdàn lábẹ́ bàbá wa kọ̀dí fadilatu sheikh sulaiman muhammadu awal amubiyaya àwọn ìpele tá a píya mọ́ kalẹ̀ for anonymization hiha alquran arabic studies kíkọ́ nípa èdè lọ́gbàwá tó yè kóró western education ẹ̀kọ́ ìgbàlódé day and bobbing is allowed twenty four oh eight one one nine four two four one two four oh eight one one nine four two four one two four mahadu tafsir alquran ló ń pe gbogbo òbí pé ẹ wá sọ àwọn ọmọ yìí dolórí rẹ̀. bákan náà ìyẹn tí a máa ń pè ní omi màtọ̀gbọ́n ó lẹ́n tó jẹ́ pé yóò gbọ́yẹ́ wípé ìmọ̀tọ́lọ́ ń fòun kèé ṣe torí ara àwọn jẹ́mọ́ ẹ̀jọ́ mo fẹ́kẹ́ gbọ́ bí iye dáadáa ìlọ́fà olówó ó lè sakọ̀ bọ́ bá ṣe wù lórí owó rẹ̀ torí pé ìtọ́lọ́ ń fi sọ́dọ̀ rẹ̀ kọ́kẹ́ gbogbo wa bó fi ṣe akọ sí a kẹmú àlálọ̀kọ̀ payé rẹ̀ kọ̀bẹ̀ ọlọ́nùgẹ́ ṣùgbọ́n ìmọ̀ ẹ ń bá ti ní ni ọlọ́run kí sì wá àwọn àgbàlagbà yìí sọ wípé àjọ ni wa wọ́n èé fi ìsàkọ́ sí ìyàn ní tó bá jájọ ni tó bá ti á jẹ́ pé n tó fẹ́ tọ́yàn sọ́dọ̀ ọlọ́run ni màtí bá ń bẹ lọ́dọ̀ rẹ sọ̀rọ̀ àdáadáa o ègò ń bẹ lórí gbogbo mímọ̀ tí bá ti ń di pé kò lò bọ́lọ̀ ní tèmi kò lò ègbó òsìsì lórí àwọn olówó sáà wálẹ̀ lórí dáńsọ yìí alẹ́ rí ẹjẹ́ lọ sínú sọ́tọ̀ àbàtà anábì láti lọ rè máa bá lé ọmọ bí sí olùwà kún ọjọ́ báyìí fún báyìí lẹ́ni báyìí ìyìn ṣe lẹ́yìn ọ̀lọ́ lọkùnrin kan bá dé aláìní ni one èkìtà àtọ́ níbẹ̀ lọ́rẹ̀ two kọ́dà kò tó rí na three kó sì ìfẹ́ ẹni tó lè máa sọ táyìn lè dákẹ́ fọ́rọ̀ rẹ̀ láwùjọ four òun náà ni Abdullahi ibn Umm Maktum bẹ́ẹ̀ ni ìfẹ́ àmì wọ́dọ̀ mi èmi ti dáwọn fẹ́ bàtọ́ lọ́hùn níwọ̀ ọlọ́wọ́ bá fún mi ìmọ̀ ìjọba lọ́rẹ̀ mo nídi ànábì á okòròjú abasarasara sálàm ànábì kòròjú pé á ah! ó sì bá tí mo tí mo ń dé láti ẹjọ́ yìí àwọn eléyìí àwọn tánà bí sí ìbìsí pẹ̀lú ìwé ìṣẹ́tàn jẹ́ eré ti tán kí lọ lọ́run wá sí fáàdì nẹ́bẹ̀ àtòkè sẹ́mà lẹ́yìn tó lọ ńlá ìkì jù kí ètò ń serú èmi àtẹ̀yìn ẹ látòkè sẹ́wọ̀n ọlọ́run wá ń sọ wípé abata wàtàwálà ẹ wà wà nàbí ìpè ń fàjúrò ó tó kọyìn sí kíni à ń jẹ́ àwùlà àmà torí ipa láìní elékìsà ẹni tí ò rí wà máa yìí bìríkà làálẹ̀ òyà zaka hmm. kí ló fi mọ̀ bóyá ó lè jèrè lórí gbogbo àwọn tó fi pẹ̀lú wọn orí ẹ̀ tó ti jèrè ó lè lẹ́yìn kí ló fi mọ̀ sẹ́gbẹ́ mi mọ̀mẹ́ tó nídìí èmi ọlọ́run ọba ẹ̀ ń bá ti nídìí mi gbogbo bó bá ti rí orí ọ̀pọ̀lọpọ̀ mẹ́ta lò ìlọ̀rọ̀ ma fi gba ẹ̀sọ́ o ìlọ̀rọ̀ ma fi gba ẹ̀sọ́ o ẹ ẹjẹ́ àmọ́ wọlé kí ó tá àfọ̀mọ́ sí ó dé ní ẹlẹ́ẹ̀kejì ẹ̀dẹ́kun ẹjẹ́ àmọ́ bá ọmọ ìsọ̀rọ̀ ńlé ẹjẹ́ wọn láǹfààní àti súnmọ́ wa ẹjẹ́ wọn láǹfààní àti máa rò má àwọn àgbàlagbà ẹjẹ́ wọn máa rò mẹ́bí yín náà ẹjẹ́ wọn máa rò mánú ilé ó dídí àfà ńlọ́mọ̀ bẹ́bí jẹ́ ó ní gbogbo tí ń ṣe ń pátá inú ẹbí ni tí ń ṣe ń ẹ̀dẹ́kun tọ́fà mìíràn agánrán bíi márùn kó kọ́ ọwọ́ ṣáàjì ọ̀dọ̀ màmá rẹ̀ lọ́jọ́ àárọ̀ jímọ̀ olóyin èwo jímọ̀ aláàdùn èwo jímọ̀ orékè ọwọ́ àkúnlẹ̀ náà máa sunkún náà fún màmí ẹ̀sùrè fún mi màmí ẹ̀sùrè fún mi ṣùgbọ́n àwọn abiyamọ ee eh, wọ́n wá ìbànújẹ́ ni máa jẹ́ ìyá àwọn abiyamọ ẹwà ló sì máa gbé òǹbí ee eh, ọlọ́mọdé àgbékò lẹ́nu bí wa o ah, ìyàdá pọ̀ ah, ìyàdá pọ̀ ẹmú ń bí ìyọ́ mọ̀ wá wò pé ah ọkàn mi èmi ní pè lájẹ̀ fún ọ. ìrẹ́ ni gbọ́yé. wọ́n ti gbọ́yé. ní ọ̀nà rẹ̀ mọ́lẹ̀. sẹ́mi mọ́ ń ṣe ọ́. Ah, jẹ́mọ́ ah, àwọn bàbá wa ọlọ́run fọ́n lọ́rọ̀ sọ o wọ́n lẹ́ni ọba ní kábíà mọ́ ọmọ jẹun ọmọ rẹ̀ wọ́n rọ̀ ẹ̀dì gbógun yóò bá ẹ̀ mà ní tó yé wọn lágbèkalẹ̀ ọ̀rọ̀ wọn níjọ́ náà lọ́run pé ah kí ni kí kí kí kámísà sọ̀rọ̀ tó pọ̀ jù lórí eléyìí jẹ̀mọ́ à ń tà ń sọ lórí àlámẹ́rì ó nìyẹn ọ̀pọ̀lọpọ̀ òde fámílì àwòsì torí àwọn àjẹníyàn kù ń bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ òde family house wọn torí àwọn oṣù náà kùn bẹ́ẹ̀ ibẹ̀ náà ti ń ṣe ìgbà ọkọ̀ ọkọ̀ sásùn àlálò gbogbo ẹ̀ láàkíyà tẹ̀tìkánná tẹ̀tìkánná jama ẹ̀ ń bá ń fẹ́ oríire ọ̀fẹ́ máa tà ọ̀fẹ́ gbọ́n ládùbàríkà ọ̀fẹ́ kílé iṣẹ́ rẹ̀ ọmọ agòkè ẹbí rẹ̀ ẹbí rẹ̀ ẹbí rẹ̀ làkọ̀kọ́ o ẹbí rẹ̀ o làkọ̀kọ́ o dáadáa tó bọ́wá ti pìyàn lóṣó ìjọ ọ̀sẹ̀lẹ̀sẹ̀ omi ti ń sẹ̀lẹ̀sẹ̀ ọ̀n fúdù èyí in tó gbé alọ bí ilé mi wípé ó mímọ̀ gbọ́dọ̀ jẹ́ ti ọmọ àtúọ̀ àfẹ́ ìṣe tí ọmọ sọ̀rọ̀ hàù hàù hàù hàù tí wọ́n mọ̀ wá pé ah but ṣé a lè gba ẹnìkan fún sàkómọ́ bá wọn sọ̀rọ̀ lẹ́yìn kí wọ́n kàn tukura ń fún wa lórí mímbà yìí tàbá di ìfì kí tó mọ bẹ̀rẹ̀ omi o ẹnjọ́ wà wá bá ní tú àlá òǹlẹ̀lẹ̀ abala kẹrin láń sọ́dún ẹ̀sìn wáyé o tábà bẹ́ẹ̀ tó tó mature maturity bẹ dára rẹ̀ tẹ̀kíyan yóò jòlú kọnu ọlọ́run yóò jòlú bẹ̀rù ọlọ́run yóò jẹ́ nítọ́jọ́ wípé kèéso ń wèdèwèdè àwọn ọmọ wẹ́rẹ́ ní ti ọ̀nà àìníláàkáì kò ní jẹ́ ó wèdèwèdè àwọn obìnrin ní ti aláìbìkítà àbá àbá àbá ọlọ́run ẹ ti bẹ́rẹ̀ ẹ̀yẹ́ ẹ̀yẹ́ ẹ̀yẹ́ ẹ̀yẹ́ Eh, gbogbo orú àwọn ẹ̀sìn sí báyìí wọ́n ti dámà àfá ẹwọ gèlè mi ṣe bọ́ọ̀ ní sí mo fíìtì ìwọ lọ́n bá wọn wo gèlè ìwọ wọ́n mọ̀ pé àfá ìgbọ́mọ̀ tèmi o ṣe ń bá yín mú gbàjá la ilaha illallah àfá àdìwọ̀ rẹ̀ ń dẹ ayo kìí tirú àwọn ẹ̀dà báwọn tí a sì sọ pé kéèyàn máa fajúro bí ẹgbá yìí ti fẹ́ parẹ́ wọn ó ń kálukú mọ ẹ̀jẹ̀ wọn ara rẹ̀ kí ni àáfàá tí wọ́n mọ̀ gbé ọ̀rọ̀ ẹ̀sìn wà bọ̀ ọ wà ní wípé bùkátà obìnrin yẹn ó ní agbára kìí tẹ́lẹ̀ ní ìbọn ọgbọ́ ọ wà mọ́ bóbi olóbìnrin sọ̀rọ̀ nkọ́rọ̀ àáfàá kọ́run ayakuna taqiyan kọjẹ́ ni tí ọkọ̀ ní ọlọ́run àáfàá kọ́run o àáfàá kọ́ ni àáfàá tó ní àǹfààní àti máa kún àmọ́ lẹ́kọ̀ọ́ ó ní kàn mọ́ lókèépù wà lékèwù àti borùn àáfàá kọ́run o alábòsí ni ọ lọ́mọ tó ti bàlágà kọ́ ọmọ kọ́dà ọ̀gbọ́dọ̀ lójúbórun wáìtì lọ ah. gbogbo orú àwọn ẹ̀wà báyìí a gbọ́dọ̀ jìnà sí láwùjọ dáadáa ká bẹ̀rù ọlọ́run o kájọ o àwa náà sọ pa dáa tán ń sọ fúnra wa pé bá jìkítà náà kù sí pé ń tá àbá o àwọn èdè iná ń sọ yìí fún pé 100 náà wà kò tẹ́lú wa jáde rí iṣẹ́ tí bí ọ̀tara jáde rí ṣùgbọ́n gbogbo ẹ̀ ń bá lóhun òrì tó bí ń rò láwùjọ wa yìí wípé kí ni ìmánì kan ti kọjá bá fún mi fún kí gbogbo nǹkan ọgbẹ́ ìjẹ́ gan àìdá sọ́nà jẹ́ máa sọ bẹ́ẹ̀ àwọn o ẹ ń bá lóhun ti ìdìnà ní dandan tí máa tún ṣàdúrà sọ́dọ̀ lọ́n pé ah, méje òfin ṣẹ́ẹ̀tì mi àwa ó pín wa tí wọ́n bá níbi gbogbo eléyìn wọn ò tiẹ̀ lẹ́bùn wọ́n dẹ́lẹ̀ àmọ́ ó àwọn ẹgbẹ́ ìdámọ̀ fún imáni àwọn ẹgbẹ́ ìdámọ̀ fún imáni òdíjẹ́ ìjẹ́rọ àlà àwọn ẹgbẹ́ ìdámọ̀ fún imáni o ọlọ́ndọ̀ jáde ìtànú wa o ee àtàyé àtàlìkì àmà méjì òkòwò bàjẹ́ àtàyé àtàlìkì àmà méjì òkòwò bàjẹ́ dákò sànú wa o ẹ má sì fẹ́ gbìyànjú láti bàwà lóòkọ jẹ́ ọlọ́mbà ni fọ́n sùúrù o dákò tó o bá sì ń gbèrò àti bínú sí ẹ̀dá kan lórílẹ̀ tọ́sẹ̀ ìwọ ọlọ́run ọba ní kọ̀rọ̀ tọ́ọ̀fẹ́ foríjì ọlọ́run mọ́gbàrá ti àfìyàjẹ́ o dákò má lo àwọn dákò sànú wa tó o bá fẹ́ bọ́ sọ yìí rẹ lọ́rùn ẹnìkan tó ti níyìí ọlọ́run dákun má lò àwa tó ọba bẹ́ẹ̀ sọ nìkan jẹun tí ó máa sunkún lẹ́yìn ìgbà tí ti ń rẹ́ni ọlọ́run dákun lò àwa torí pé gbogbo wa náà kò sí tó lè lò kó sí àwọn olóògbé ṣùgbọ́n àwa ń gbé ọ ni dákun máa lò wá síbi táwọn èèyàn ti máa rí ìdùnnú ayọ̀ àlàáfíà ìfọ̀kànbalẹ̀ látara dákun sí wábí ọlọ́run ọba látàkùn sọ rẹ ó di mẹ́ta kọmọrọkọlá yìí sọ jẹmọ́ ẹ̀sì jẹ́ apá kìtà ń bí eléyìí jẹmọ́ ìsọ́lọ ń tóbi lẹ́nu ìwà báyìí ìwọ náà lọ ń sáàdúrà nù mọ́sálásí wọn àti kò sàánú mi ọmọbìnrin tí mi gbọdọ̀ mọ́ mọ̀kẹ́délé lónìí kò sí ìyànkan ọlọ́run gbogbo bí màtí wọ́n lórí wọ́n sọ̀rọ̀ mi kan kò sí iná kọ́dà bójú wọn fi Allahu Akbar. Ah. Nínú ilé rẹ̀. Pé kó tó gbàdúrà rẹ̀ lórí àlámù. Ṣé pé ìbò o tó mú ọlọ́ọ̀lọ́ ní. Ó sàkó kò sí iná kò sànú. Ọlọ́run kò sànú wa o. Nàkíyà kìí sọ ń pòfo fún ọ̀rọ̀. Nàkíyà kìí ṣe ẹni tó jẹ́ pé bọ́ bá bàjẹ́ kọ́ bàjẹ́ onìkẹ́tì rẹ̀ kọ́ gbọ́dọ̀ jẹ́ irú ẹni bẹ́ẹ̀ lẹ́ǹtàkù kọ́ bá ní tú àlà nítorí pé àjọṣe kan ìlàlà lójú oorun fẹ́ǹtọ́lọ̀ wọn bá fi hàn. Èṣù ló fi hàn ní o tó fi rí kọ̀sẹ̀yìn ọlọ́run mọ̀lẹ́kà ní o kọ̀sẹ̀yìn ọlọ́run ọ̀rọ̀ nílò kọ̀sẹ̀yìn ọlọ́run bóò ní ó ṣe mọ̀yàtọ̀ láti gbogbo àwọn nǹkan náà tó ń ti bẹ́ẹ̀ náà ẹn tí ó bàbá ni tíwàlà láàbùdà àyẹ̀kùnà lákìyà ó gbọ́dọ̀ jẹ́ tí ó pìọ́ yóò pìọ́ lọ́rọ̀ yóò pìọ́ nírò yìí kéde lọ́fẹ̀ wọ ẹni gbogbo bá sáré ràkùn méjèèrè yìí máa ń lé gá káàkiri orí ilẹ̀ báyìí nítorí òṣèré náà bákulẹ̀ kọjá kókóṣẹ́ ìgbà yẹn náà gan-an kọ́ mọ́ bá máa kógbọ̀nsẹ̀ kọ́ máa kógbọ̀nsẹ̀ ràkùn mi ṣùgbọ́n láyé níìsín níìsín táìsì ti wà táìsì wà sọ́ọ̀kì wà sọ́ọ̀kì tún wà wọ́nrẹ́lẹ̀ẹ́lẹ̀ wọ́nrẹ́lẹ̀ẹ́lẹ̀ àwọ̀ bàtà àwọ̀ bàtà àtùbọ̀ sọ́ọ̀kì nídìí ẹ̀mọ́ kí é ṣerú àwọn ẹ̀dà báwọn lèyàn àrẹ́gbàlàbá gbogbo tí ẹ̀ sọ gbogbo eléyìn náà ẹwọ báyé wọ́n ti ń rí ẹwọ bí ọlọ́run náà ti ń dé sí wọn a ní ìtànà mú wa tọ́ ọ̀bà tí ì lè ṣe mọ́tàkó àìsí tó takò rẹ̀ náà ó gbọ́dọ̀ mọ́mọ́ nífẹ̀ẹ́ àwọn tí wọ́n bá ń ṣe lọ ọmọ wa bẹ̀ lọ́n kọ́sàánú wọn náà títakò tẹ́ ń tàákò ìlọ̀rọ̀ yín fi ń lo ẹ̀yìn o títakò tẹ́ ń tàákò ó lẹ̀ sí nísìnyí o ẹ̀rọ ẹ̀là láàfíà ẹ̀rọ wípé nǹkan míì ní ń ṣe yín kò sẹ́ni tí ń ṣe yàn. ẹ̀ ń jẹun ẹ̀yọ́. ẹ̀ ń jẹun ẹ̀yọ́. ẹ̀ ń wẹ̀ ẹ̀dán. ìtànàbí tẹ́ ń tàákò yẹn olùlọ́fà o ẹ̀tún wa ń lọ ọdọ́gbọ́n fáwọn èèyàn lẹ́yìn wípé kẹ́ẹ̀sì ìsàlàyé fáwọn èèyàn pé ẹ̀wò sẹ́ríkìnì kò rìn mí lọ́rùn ni o wà lẹ́wọ̀tọ́ làwọn àfáà yẹn ń sọ o báà náà ti jọ kànú ẹ̀mọ̀ wá yí bára ayé ọmọ wá pé ẹran tìbí ṣùgbọ́n àwọn eléyìn náà irú yìí kọ́ ní ẹni wọ́n bá ní tí wàhálà ẹ̀ ń bá ti ṣàgbákòrò àwọn eléyìí kọ́lọ̀ rèé bẹ́lọ̀ ń padà ṣùgbọ́n tó rí bẹ́ẹ̀ náà kọ́lọ̀ ń jọjá rèé kọ́bá ní fọ́tún ọ̀ náà lẹ́nu ìkápọ̀lẹ̀ yá nàbí ó là wá ń pariwo kájọ pọ̀lẹ̀ ni tó sì jẹ́ lọ́n tí ó nírú ayé ìlọ́nà mẹ́wàá anábì ní yọba tí mo róró fàyóríṣìláwò halkan ọlọ́wọ́ kẹsẹ̀ tó wá dáwọ̀ ẹ̀dá kan fàyòdìkínú mìlì janna yóò tó wá fi hàn sálì janna tó pẹ́jọ pẹ̀lú kìámẹ́ gbogbo bá ṣe ń bọ̀ iná kí ẹn tí ó ní kẹkẹrí ó ní ayé ìmẹ́wà tó ń ti bẹ́ẹ̀ náà jọ pẹ̀lú kìámẹ́ tó ń ti bẹ́ẹ̀ náà yóò wá fi wọ́n síbi gbogbo àlàfo yòókù tó tún kù ní àlìjẹ̀nà irú eléyìí ó yẹ kí òsùn òmú lọ pé àà ah, ah, ah, kí ní wà ní kẹ́nìkan wà àlìjẹ̀nà sí báyàjọ́ wọn papọ̀ gáàsì kan hmm. fún di èyí àbẹ́wà ẹ̀dá kan ó gbọ́dọ̀ jẹ̀nà kí yà ẹni tí ó jẹni tí ó pure ní ẹ̀lẹ́fàwáìṣ níbi gbogbo wọ́nranwọ́nran ẹ̀kẹ́ ìbú àfààní àpé wọn ọ̀dọ́ wọn làwọn obì wọn wá láwọn obì dictionary dictionary èbú ẹnu jẹ́ láti pé à pàlá ẹ̀rọ tó gbọ́dẹ̀ náà fára náà ó ní ọlọ́run ọmọ bẹ́ẹ̀ ti mọ́ pé nǹkan kan ní ń gbé wá fún nǹkan kan tí ń gbé wá àlìjẹ̀nù ní ń gbélé yìí wá fún yàn kéése inú tọ̀rọ̀ ọlọ́ọ̀ba láti rí yìí o bákan náà aliman bi kitabillah ìmọ̀ta ni yóò ní ìkanya ẹ yóò mọ Kùránì dáadáa wa sunnati rasulillahi sallallahu alaihi wasallam yóò máa bí ìtàn nábì dáadáa bákan náà wà máa yajiri ala alsinati nas yóò sì gbọ́ èdè ìlú wọn yóò gbọ́ Yorùbá dáadáa yóò mọ̀túnmọ̀ rẹ̀ tinú tòde yóò lè jọ lọ́tún lọ́sì eléyìí òun ni àwọn fíjọ́sì tó gbọ́dọ̀ wà lára ẹni tí wọ́n bàbá ni tú àlá a ní yóò gbọ́ èdè rẹ̀ yìí dáadáa yóò sì ma òwe tí ń bẹnú èdè rẹ̀ yóò mọ kò mú òkun tí ń bẹnú èdè rẹ̀ dáadáa kò ní jẹ́dàá tó jẹ́ wípé ọ̀tọ̀ níbi tí elédè rẹ lọ ọ̀tọ̀ níbi tí ọmọ lọ wọ́n mọ̀ sọ fún pé à àwọn àgbàlagbà ní bọ́mọ èké bọ́ bá ní aṣọ bí àgbà kò lè ní èkìtà bí àgbà àwọn apá kan mọ̀ sọ pé kò ní ní àlòpatì bí àgbà ohun èyí ṣe ń tí ó wà dáhùn ẹ̀ bọ́mọ èké bá lásọ bí àgbà. kò lè láti sà bí àgbà. ọ̀hún náà láti sà tó wéré kìí ṣe irú ẹ̀dàbà ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ gbòòye gbogbo ọ̀tọ̀ tí wọ́n máa wí ọ̀tọ̀ ni kẹtí wọ́n máa sọ èdè ẹ̀ kò gbọ́yé bóòlù èdè rẹ̀ owó láti pé kíní tí wọ́n bá pa fún yàn lójú ran téèyàn ètù àwọn nǹkan tó ń tọ̀ náà máa sọ jáde lẹ́nu ó gbọ́dọ̀ ní ìbáṣe pẹ̀lú ẹni tó fẹ́ bá ní tú yìí ó gbọ́dọ̀ jọ gbé èdè iye bó ṣe rábàlọ́dọ̀ tú àlà ó gbọ́dọ̀ rábàlọ́dọ̀ lọ́dọ̀ ẹgbẹ́ rẹ̀ bó ṣe Yorùbá bó ṣe yíbò ó gbọ́dọ̀ gbọ́ yíbò lọ́dọ̀ yíbò ẹgbẹ́ rẹ̀ bó ṣe Haúsá gbọ́dọ̀ gbà Haúsá èdè rẹ̀ yóò gbọ́ yékéyéké jẹ̀má àtúndó ń bí ní òru èní a máa tẹ̀síwájú lọ lọ́la lára àwọn eh, ìwà tó gbọ́dọ̀ wà lára ẹni tí ó tú àlá ìlàsọ̀tẹ́yìn bó wà ní ìṣe sí ohun gangan sí àlá tó fẹ́ tú kẹ̀yìfíyàtò tàbír inṣàlá rahman tọ́lọ̀n tọ́lẹ̀ mi tí ó bá ti gbà a sì ń bẹ̀ kó ti di àṣìṣì lórí dáadáa kó sì yọ̀nú sí wa a máa tẹ̀síwájú lọ tó bá dòrò ọ̀la wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum assalam wa rahmatullahi. adúpẹ́ ọlọ́run bá ní sàn àfáwà ní ẹ̀sán rẹ̀ ẹ̀kú atótónu lórí iṣẹ́ ọlọ́run àti dájú jẹ́nà ní kí ọlọ́run ó mọ́ta ìṣe ọ̀lọ́lá ìlà ìlọ́lá. bí a ṣe wà ń bí báyìí nílẹ̀ agbóhùnsáfẹ́fẹ́ níyà yìí àfáwà al-Ustaz Abdulrazak Arwolu Sunna wọn bẹ pẹ̀lú wa inú àti ẹ̀ bẹ pẹ̀lú àwọn àfáwà òun náà ni àfá Yusuf Balógun Ali Yusufi kọ́lọ́wọ́kára àlùbáríkà bákan náà àwọn àfáwà tẹ́kí ń gbóhùn wọn àná ni Sheikh Suleiman Muhammad Al-Awwal amúbíyẹyà bákan náà atọ́kùn ètò òun ni Ismail Musa ẹ̀rọ àlá. tí a bá ní ìbéèrè kan ṣé kejì lórí àwọn ètò wa yìí àwọn nọ́mbà wa tí a máa ń pè wá sí ká pè wá síbẹ̀ zero eight zero fifty seven fifty five sixty one forty one àti zero zero sixty six forty one oh seven oh eight títí ọ̀la wasalaamualeykum wa rahmatulahi wa barakatuhu.